ara miracle of prophet àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ mú lọ bẹ́ẹ̀ ni ìṣe dábàtà nù bárí àtúbà láàrin àwọn àti iná lívìtì ọkọ̀ kọ́ọ̀tì pẹ̀lú ẹ̀yìn bàtà wa pè é wá mo ti useless báyìí mo ti lò mí gbó ìwádà mi ó jọ bẹ́ẹ̀ at least nígbà tó jò ó rọ̀ òun wọ̀ òun sẹ́sẹ̀ òun gá ìdí at least nígbà tó rọ̀ òun ràn òun gáìdì ẹsẹ̀ òun ò jẹ́ kó òun pa ẹsẹ̀ at least hana shock òun rìn lórí ẹ̀gún òun ò jẹ́ kẹ́gùn gún ẹ̀ wọ́n lòun gbóníṣe wádà òun lò at least òun bàtà òun fulfil promise ọlọ́run lórí òun torí purpose tọ́lọ́run fi dáhùn náà ni pé kẹ́yìn èèyàn máa lo òun kẹ́ máa wọ òun so purpose tọ́lọ́run fi dáhùn yẹn òun fulfil ẹ̀ fún ẹ ọ̀tẹ̀ tó máa bìà tó máa dùn òun jù ni pé tí o mọ̀ pé wọn náà tó lo òǹgbò yìí náà ó ní pọ́pọ́sì tọ́lọ̀ fi kírẹ́ẹ̀tì ẹ̀. Allahu tọ́lọ̀ fi kírẹ́ẹ̀tì ìwà arákùnrin I'm better than you èmi bàtà mo ṣẹ́ nígbà one million. Allahu Akbar. ìdí tá a fi wọlé pẹ̀lú Muhammad yẹn. sallallahu alaihi wasallam. a máa kí àwọn àgbàlagbà lẹ́ẹ̀bà ti máa ń sọ a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim lọ́pọ̀ ìta kọ́kọ́ wù iná nìkan náà ló jẹ́ wà fún òtítọ́ àwọn nǹkan mẹ́ta la ṣe ń bí àwa ṣe wò ní màdìbò yáàdì àwa ṣe sàlátù àlọ́mù ẹlẹ́kẹ̀ẹ́sì bá ṣe yẹn àná pìmọ́ mọ̀ wọlé yẹn àwọn èèyàn lè bẹ̀rẹ̀ pé àkílódé wọ́n ṣe sàlátù wọn ṣe kúrẹ́ kan ọlọ́run sọ ní màdìbò yáàdì ó ní àbẹ̀síyàn yá mi ìlú nyàlẹ́ àríṣà wà má ní àwòrán ربنا وسعت كل شيء رحمة وحكمة فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقنا عذاب الجحيم. اللهم صل على ملائكة أول شفاعة فنبي